وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الحمد لله وصلى الله وسلم وبارك على من لا نبي بعده وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين لا ọpẹ́ يا a ولا fún ọlọ́run ọba àtọrọ àlékún ọlá rẹ̀ fún ànábà muhammad bákan náà a jẹ́rìí wípé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà a lè jẹ́rìí pé ànábà muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni pẹ̀lú akí gbogbo ẹ̀yàn mọ̀ ẹ̀yà wa jákèjádò gbogbo ti ẹ̀ tí ń náfọ̀ náà ti gbọ́ wa káàkiri àgbáńlá ayé akíra wa pé a kú ìpalẹ̀mọ́ ọdún yìí jẹ́ ọ̀kan nínú ọdún méjèèjì eléyìí tí ànábì sallallahu alayhi wa sallam tó sọ fún wa pé ó jẹ́ ọdún tó wá látọ̀dọ̀ ọlọ́run fún àwa lè ó mọ̀ yìí fún àwa ẹ̀dá ènìyàn yìí lápapọ̀ ìtí a jẹ́ olùjọ́sìn kan ṣoṣo tó dá ayé àtọ̀run ọdún tó tún wá tẹ̀lé náà ni ilé tí a ṣẹ̀ṣẹ̀ ṣe tán lónìí tí ń ṣe tí ń wáyé láàárín ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ṣùgbọ́n lèyẹn kì í ṣe ọdún à ń pẹran sí àbí ọdún à ń lọ sí mọ̀sálá fún bí kì í ṣe pé kí a parapọ̀ ní àwọn mọ̀sájìdì wa láti kírun jùmọ̀ pẹ̀lú wíwọ àwọn aṣọ ilé tó da nínú àwọn aṣọ wa ṣùgbọ́n ọdún ilé tó kanlẹ̀kùn bọ̀ yìí òun náà jẹ́ ọdún Eidul Adha ìtàn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní ọdún iléyá ṣùgbọ́n kó tó di pé ọdún náà dé ó bùkátà ká kọ́kọ́ sọ àwọn kankan fún wa ká nípalẹ̀mọ́ ìpalẹ̀mọ́ dáadáa ilé tí ẹrú rẹ̀ máa ń níkalẹ̀ di nǹkan rẹ̀ ilé tó ń bọ̀ níwájú ẹ̀ lọ́nà torípé nkan re ló ń bọ̀ yìí gbogbo ẹni rédè máa ń palẹ̀ mọ́ nǹkan rẹ̀ kalẹ̀ láti pàdé nǹkan ni àkọ́kọ́ nínú tá a gbọ́dọ̀ mọ̀ ó náà ní pé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tẹ̀lẹ́jà yìí ó jẹ́ kan ètò jẹ́ ọjọ́ tó special nínú àwọn ọjọ́ ayé ìtẹ́ àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ látàrí àwọn tó sọ̀rọ̀ Eh, a máa ń sábà ka àdẹ̀ǹgbẹ́ta wa náà máa ń ka sọ̀rọ̀ tó gbajúmọ̀ yìí nínú ìtò wà nínú alukur'an ìtì ọlọ́run bá fi sọ fún wa níwọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ pé eh, ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wal fajr wa layalin ashr ọlọ́run bá ní mo fi àsìkò àfẹ̀mọ́júmọ́ búra ìyẹn ni alfajr ọlọ́run á máa búra pẹ̀lú tó bá wọn nínú tó dá ṣùgbọ́n àwẹ̀ déyàn la gbọ́dọ̀ fi nǹkan míì búra fọlọ́run ìwáfin nǹkan kan búra nínú tọ́lọ́run bá dá ọlọ́run fi ń júwe nǹkan yẹn fún wa pé nǹkan yẹn náà nǹkan tó bàbàrà ni nǹkan tó pàtàkì ni o ọlọ́run fi àsìkò àfẹ̀mọ́júmọ́ ọlọ́run fàsìkò náà búra fún wa ó ní bákan náà ó náà tún wá fi làyáàlì ní àṣírí àwọn ọjọ́ mẹ́wàá kan òun tó fi wọ́n búra àwọn àfẹ́sìn nínú tafsir wọ́n jẹ́ ká mọ̀ yìí pé ọjọ́ mẹ́wàá tí ọlọ́run bá ń sọ ń yìí o òun náà ni ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah ẹ má gbàgbé pé lọ́wọ́lọ́wọ́ báyìí inú oṣù Dhul-Qa'dah la wà oṣù tá a dẹ̀ wà nínú ẹ̀ yìí òní ni ó jẹ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́ ọjọ́ a ti wà ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n báyìí tó ń túmọ̀ sí pé tó bá ti di ijọ́ Tuesday tó ń bọ̀ èyí ni twenty fifth of Dhul-Qa'dah tó bá di ọjọ́ Tuesday tí ó ń bọ̀ yìí a máa jẹ́ twenty nine ìmọ̀ràn mi àkọ́kọ́ fún wa ni wípé gbogbo àtàbánilẹ́mìta fẹ́ pa ẹran ọdún ká gbìyànjú ká tètè ṣe ìmọ́tótó oríkèéríkèé ara wa irun ara wa ni irun orí wa ni afẹ́ gẹ́mọ́lẹ̀ na àbáfẹ́ fa ni lẹ́ni tó bá láìkẹ́ bẹ́ẹ̀ bó fẹ́ bóyá ti pé àwọn àfẹ́sìn sọ̀rọ̀ lórí ìmàdéédé eh, kan fárun láì ṣe àsìkò ṣe hajj eh, wọ́n ní kó má sọ àníyàn mọ́ ọkàn láìkẹ́ bẹ́ẹ̀ ń tiẹ̀ ni torí díẹ̀ yìí ka fa irun àbí ká gẹrun orí wa ìkánná wa irun abíyá wa náà àti irun bí tá àwọn ṣòkòtò sí ń sàlẹ̀ yìí náà bákan náà gbogbo ìkánná wa ká tún gbogbo ẹ̀ ṣe ká gbìyànjú àti ṣe gbogbo mọ́tótó yìí ó pẹ́ jù ọjọ́ tuesday tí ó ń bọ̀ yìí etí oṣù táwa inú ẹ̀ máa jẹ́ twenty nine torí pé tọ́ba rí oṣù ànábìsọ̀lọ́sọ̀lá ń jẹ́ ká mọ̀ pé gbogbo ẹni tó bá gbà lérò wípé òun fẹ́ pa ẹran ọdún irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ kí wọ́n má tún mú kankan kúrò nínú irun ara wọn ni àbí ìkànnà ọwọ́ wọn ni títí dìgbà tí a fi máa ṣe ọdún torí ìdí yìí àwọn àǹfààní tó tún wá wà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ilé kan bá a ṣe sọ nípìnlẹ̀ àfi kí nǹkan náà jẹ́ nǹkan tó kan nǹkan tó ní àwọn nǹkan ńlá kan tọ́lọ́run bá tó tó fà tó fi fi nǹkan náà búra ó wá fi ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tẹ̀lẹ́jà ọlọ́run fi búra ó dẹ̀ ní tọ́lọ́run fẹ́ sọ lẹ́yìn ìbúra nǹkan tó fẹ́ tẹ̀lé onìkan ńlá àwọn ọjọ́ mẹ́wàá yìí tá a wá sọ yìí kí gan-an ni pàtàkì wọn kí làwọn ànábì gan sọ fún wa nípa wọn kí ni tá a fẹ́ fi wọ́n ṣe ìnà hadith ànábì sallallahu alaihi wasallam sọ fún wa yìí pé ma min ayyami al-amal salih fiha ahabu ila Allah min hadhihi al-ayyam òṣèlú àbá ní kò síjọ́ kan nínú àwọn ọjọ́ ayé tá ń lò tí ṣe olóore lọ́lá lọ́dọ̀ ọlọ́run ọba tó tọ́lọ́run dẹ̀ fẹ́ràn iṣẹ́ náà tó iṣẹ́ ilé ìjọsìn dáadáa ìtìyàn bá ṣe nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah ìgbàtà náà bí sọ̀rọ̀ yẹn àwọn sàhábà ni ọ lọ́wọ́ Ànábì ní ya Rasulullah wala al-jihadu fi sabilillah wọ́n ní tíyàn bá wá jẹ́ tó bá pé jihadi lèyàn lọ ń kọ́ tíyàn lọ sójú ogun ẹ̀sìn ọlọ́run ṣé yẹn náà ṣíṣẹ́ tíyàn bá ṣe yìí wàhálà ìbò ṣe lágbára tó yìí tó dẹ̀ ká mọ̀ pé afdolil amal tó mẹ́ṣàn jihadi fún wa ṣé kò tún wá tẹ̀wọ̀n lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ olóore tíyàn bá ṣe nínú oṣù tẹ̀lẹ́ṣẹ́jà ní mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ anábìnrin ó dáhùn lóhùn padà kọ́ọ̀lá wàlàlì jihadi fi ní kódà bẹ́ẹ̀ náà ni

nígbà tí ń tó ní ru ẹ lára náà láti fi ṣe tọ́lọ́run nígbà tó bá kú tán náà ń kọ́ àwọn olóní pẹ́lẹ́ nígbà tẹ́lẹ̀ mi bá kú tán tó bá rọrùn kan jí kó bójú ẹ̀yìn kó wá o bá àwọn tó ń fẹ́ yín lẹ̀ fún ṣe ń ṣe gbogbo tó ń ní níṣekúṣe omi á máa bọ́ lójú ẹ̀ ní ṣùgbọ́n kò ṣe padà wá mọ́ kí lè kúkú wá fi nǹkan ẹ ṣe tọ́lọ́run fúnra rẹ kó tó lọ tí wá gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí tí wá bẹ̀rẹ̀ sí ro èrò tó ń sọ̀sọ́kú sọ ọlọ́mọ yẹn kí mi tán ti dúkìá o nígbà náà ló wẹ̀ ní tán nígbà náà ní tán níláyé ò ní tán nígbà wà láyé fúnra ara rẹ̀ gùn ọtí ẹ̀ ní tán ṣùgbọ́n tí yẹn bá fi ṣe tọ́lọ́run nínú ẹ̀ òun náà lórí eré tí yẹn rí ṣe nínú ayé kí lè jẹ́ ẹ̀kọ́ kí wọ́n ní àwọn àfẹ́ẹ̀sìn kí ni tí wọ́n bá wa sọ nípa ọjọ́ àkọ́kọ́ nínú oṣù dhul yìí irú iṣẹ́ wo ló yẹ ká máa ṣe nínú ẹ̀ irú àwọn nǹkan wo òun ni wọ́n fẹ́ ká máa ṣe nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul àti pàápàá jùlọ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Dhul-Hijjah yìí bá a ṣe pariwo ọ̀rọ̀ ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn nínú oṣù Ramadan náà rí nígbà tí Ramadan ń tán lọ ṣé kò tí wàá máa contradict ara wọn gẹ́gẹ́ bí èrò tó lè máa wá látọ̀dọ̀ ẹlòmíì tí kì í ṣe mùsùlùmí àbẹ́ ẹlòmíì tó ń jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tẹ̀sìn rẹ̀ òye pé ọ̀rọ̀ kò tiẹ̀ wá yé òun mọ́ báyìí àwọn níjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn nínú oṣù Ramadan olólọ́lá jù nínú ọjọ́ ayé lẹ́sẹ̀ kínní kan orúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọtún dé nìsín ọtún lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul èwo la wá fẹ́ mú má jẹ́ kó dàrú mẹ́ lójú o gbọ́lé ni kò dé mọ́lẹ̀ kò dé máa fọkàn tẹ́ kò dé jẹ́ kó wà nínú mẹ́mórì ẹ̀ náà láti sìn yìí lọ tẹ́nìkan bá wá aṣẹ́nu yẹn kan yàn kan sínú ẹ̀sìn ẹ̀ tí wọ́n ń san tí wọ́n mọ̀ ìwọ ti gbọ́ wá sí ọ̀rọ̀ Ọlọ́run ti gbọ́rọ̀ òjíṣẹ́ rẹ̀ ó ti yẹ kó yé wọ́n láti lè fún wọn léṣe lè tó bá e, ìbéèrè tí wọ́n ń béèrè àbí ìtakò tí wọ́n ń ṣe lọ ó yẹ kó tilẹ̀ láǹfààní láti sọ fún wọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah ọ̀sán rẹ̀ ló lọ́lá jù nínú gbogbo ọ̀sán ayé ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan òru rẹ̀ ló lọ́lá jù nínú gbogbo òru ayé gbọ́ yé báyìí bá a ṣe sọ yìí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul yìí ọ̀sán rẹ̀ lọ́lá jù ọ̀sán ọjọ́ mẹ́wàá oṣù Ramadan lọ bẹ́ẹ̀ náà ni ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan òru rẹ̀ lọ́lá jù àwọn òru ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú ṣètò ṣíjà lọ pàápàá jùlọ òru Lailatul Qadri torí díẹ̀ yìí gbogbo bá ṣe ń ṣàlàyé náà ní ètò àti ìmọ̀ àtẹ̀kọ́ eléyìí wà nínú ẹ̀sìn Islam ó yàtọ̀ sáwọn ìmọ̀ kan eléyìí tí ò ṣe kọ́ ní gbangba ìmọ̀ Islam èyí tó wá látọ̀dọ̀ Ọlọ́run ìmọ̀ àtẹ̀kọ́ ti gbangba ni eléyìí ò mú kò lẹ́jà ń bá kàn nínú kò dẹ̀ sẹ́nìkan nínú àwọn ẹni eré tàná tó tún gbé mọ̀ míì wá tó jẹ́ mọ̀ọ́rí tó yàtọ̀ sí rúmọ̀ tá à ń sọ yìí sí ìdí èyí kí ni àwọn tó fẹ́ ká máa fi àwọn ọjọ́ náà ṣe aksiru fi hadhihi al-ayyam fi hadhihi al-ayyam min al-istighfar ẹ jẹ́ ká pọ̀lọ́pọ̀lọpọ̀ ẹ máa tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run nínú oṣù yìí ká pọ̀lọ́pọ̀lọpọ̀ ẹ máa tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run kàbánikọ́lọ̀ foríjì wa astaghfirullah wa atubu ilayh yasafilo alazuma lè délé aláìlá ìhúwa alhajjil qayyum wa atubu ilé gbogbo àwọn sí àgùlẹ̀ sigfaru tàbá mọ̀ òun náà ni ká máa lò ní orí àsìkò láti fi tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run bákan náà kápá náà ní gbígbààwẹ̀ kárípà ń gbààwẹ̀ nínú oṣù nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ zilhijja yìí ẹni tọ́lá ń bá ní kó rọrùn fún kó gbìyànjú láti gbààwẹ̀ ní gbogbo àwọn ọjọ́ náà títí lọ di ọjọ́ kẹsàn-án rẹ̀ tí ń ṣe yẹ mọ́ àrùfà Eh, àṣìǹbọ̀ ń bí àdéṣù eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ eh, sọ́mu yàmi arfa bó náà ṣe nípọn tó bó ṣe ní kìmí tó bó ṣe gbọ̀ngbọ́n tó mo sọ̀rọ̀ kan náà lẹ́ẹ̀kan tí mo ń sọ fún yín tí mo fi ń ràn wá létí wípé ká tètè ṣèmọ́tótó ara wa ká tètè nípalẹ̀ mọ́ kalẹ̀ ṣe rí eléyìí náà pàtàkì láti jẹ́ ká mọ̀ wípé títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí ẹnìkan tó jẹ́ mùsùlùmí gidi tó mọ tó ń ṣe kan kò gbọ́dọ̀ ṣaya gbangba kó wá kéde ọjọ́ iléyá ní ìsìn ẹ̀rí gbogbo wọn tí wọ́n máa ń mú déètì kalẹ̀ fáwẹ̀ ṣẹ́rí pé ẹnu wọn wọ̀ wò báyìí nísìn wọn rí déètì mú kalẹ̀ fún Eidul Adha torípójú àti wọn tó bá lọ mú déètì tó bá lọ forí sọjọ́ àròfá abúlọ forí sọ àròfá kọlá abúlọ forí sọjọ́ kejì ọdún tìlé tí ó tún ti khalafa ọjọ́ tí wọ́n gun àròfá pẹ̀lú ọjọ́ ọdún ọ̀rọ̀ wà lórí ilé lọ́lọ́dà olùmọ̀ná ṣùgbọ́n nítorí pa ìmọ̀kan làwọn máa fi ń kéde àwọn nǹkan torí ìdí èyí ẹnu wọn wọ ò báyìí nìsín ẹ̀yìn náà rí pé kò sáriwo ta ni wọ́n ṣe máa ti ń sáré pariwo ti ọdún ààwẹ̀ tọrọmọ̀ púpọ̀ lọ́mọ iṣẹ́ hajj kò dẹ̀ lọ́mọ kankan nípa oṣù bóyá Saudi kéde ijọ́ àròfà àbí kankan tó bá pé tàwẹ̀ náà bá rí bí eléyìí náà ni gbogbo àwọn bọ́ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń hóṣẹ́ nírú àwọn àsìkò yẹn ìbá má tuntun máa náfààní àti hóṣẹ́ bẹ́ẹ̀ ìbá padé nírú àsìkò yìí náà ni torí díẹ̀ yìí nínú tá a tún lẹ́tọ̀ọ́ àti ṣe bá a ṣe sọ pé ká gbáàwẹ̀ ká tún pọ̀ náà ní títí láwà alukur'an ká pọ̀ ní títíláwà alukuran ká pọ̀ ní ṣíṣe àsìkáàrù lọ́pọ̀lọpọ̀ ká ṣe àsìkáàrù lọ́pọ̀lọpọ̀ ká fara wa balẹ̀ ká fi súnmọ́ Ọlọ́run ká lè fi ṣe iná àǹfààní àti kéré àti kọ́rọ̀ nínú ọjọ́ àwọn ọjọ́ tọ́lọ̀ ń dìídì ìròyìn wọn pẹ̀lú àwọn ìròyìn tọ́lọ̀ bá fi ròyìn wọ̀nyí bákan náà la fi kún fún tèmi gbogbo ẹ̀yàn ọ̀yá mi mùsùlùmí tọ́lọ̀ bá kẹ́ tọ́lọ̀ bá fún lówó tẹ̀ ní àjẹṣẹ́kù ẹni tọ́lọ̀ ń fún náà mọ̀ pọ́lọ̀ ń fún òun gbogbo ìwọ tọ́lọ̀ ọba ní kí wọn náà ní lọ́wọ́ ìwọ náà jẹ́ kíkí ní ẹ dọ́dọ̀ ẹlòmíì àkọ́kọ́ náà yọ ẹ̀tọ́ ọlọ́run ọba nínú tọ́lọ̀ ọba fún ẹ kò rí pò pẹ̀ràn ọdún pípẹ̀ràn léyà ó pàtàkì púpọ̀ fún ẹni tọ́lọ̀ ọba ní kó ní kápá àti lè pa torí tí wọ́n bá ní tí wọ́n bá pẹ̀ràn tẹ́lẹ̀míì náà tún ní tí wọ́n náà tún pẹ̀ràn ọdún kí ni tẹ́ ẹ fẹ́ máa irú súnà wọlé fẹ́ sọ ìsìlámù yẹn ṣẹ́yìn fẹ́ pa ìpìlẹ̀ ẹ̀sìn eléyìí tí ọlọ́run ọba ṣe ní ẹ̀sìn àtìlẹ́sìn oríire fèmí àti yìnyín àwa tá a dẹ̀ ní lọ́tún lọ́sìn láwọn àlùmọ̀ yìí àwọn náà máa náà tá a ní owó ni ìmọ̀ ni connection ni akitiyan ni láti fi jẹ́ kí Islam kó túbọ̀ tún máa gbèrú sí látọ̀dọ̀ èmi àtẹ̀yìn torí ẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa náà tẹ níkápá àti pẹ̀ràn léyà ẹ má sọ pé torí baálé yín ti pa baálé yín aṣoríire tiwọn ẹ̀nà aṣoríire titi yín ẹgbọ́n tọ́lọ̀ sọ fún wa nínú Al-Qur'an inna man amila salihan min dhakarin aw untha ẹ̀tìrì من عمل صالحا من ذكر أو أنثى فلنحيينه حياة طيبة ẹni tó bá ṣiṣẹ́ rí lọ́kùnrin àbí lóbìnrin ṣẹ́rípọ́lọ́ àwọn bá sọ tọkùnrin ó sọ tóbìnrin ẹ̀yin fẹ́ wà lìjánà àwa náà fẹ́ wà lìjánà àwọn àtijọ́ fẹ́ kájọ ṣoríire lápapọ̀ ẹ̀rípọ́ àwọn náà ń kírun ẹ̀ náà ń kírun à ń gbàwẹ̀ ẹ̀ náà ń gbàwẹ̀ à ń lọ sí hajj ẹ̀ náà ń lọ sí hajj iṣẹ́ tá a jọ ń ṣe pọ̀ yẹn náà tó bá ti di ibi ẹran iléyà ní pípa kájọ pa náà ni o ẹ̀ náà gbìyànjú gbogbo ẹni tọ́lọ́ ń bá fún ìwọ náà tó jọ dọ má ní tẹ́nàtì sì ni ẹ́ má ní torí pé àwọn bí ẹ ṣì wà láyé gbogbo àwọn àsọjẹ ọrọ yẹn kò ní kankan ṣe pẹ̀lú ẹran ọdún tó bá ti bàlágà tó dẹ̀ ti ní kápá ìwọ náà pa ẹran à ń bẹ́ẹ̀ lọ́n dàrú gbogbo ẹ̀yin wá ẹbẹ́ náà fún gbogbo wa lórílẹ̀‐èdè ẹ̀dẹ̀bẹ́ náà fórílẹ̀‐èdè wa náà ládàáyàn rí akulu tasma'un subhanakallahumma wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ìpè òdodo tí ó ń dé sí ti gbà wá ní gbogbo ọjọ́ jùmọ̀ láàrin ọ̀sẹ̀ ọ̀nà ní alhaji wa tawbayomi taofik ogundiyimu broda qasim shogaolu broda debisi maruf bankole tí wọ́n ní kí ládàá àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú ọlọ́run nínú ẹ̀sìn bákan náà madrasa tí a mọ̀ sí ilé kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀ a tún lè fọ́lọ̀ wa ní facebook page wa Da'watul Haqi lẹ́mí abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ishaq abọ́lẹ́rẹ̀ muhammed al-awwal òun náà zero eight zero thirty five seventy five fourteen sixty six.